الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tó yọ̀ǹda fún ìmì àti ẹ̀yìn láti kí ìran tààrọ̀ yìí tá mọ̀ sí sọ́látù lè fàjìrì àtúnpè ní tó ká kí ní jàmá abẹ́ Allah subhanahu wa ta'ala kó jọ̀wọ́ kó sì mọ́ ṣe ilé ní àkìmọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kó jẹ́ káàkì láyé láyé wa lórí dáadáa dáadáa tí Allah subhanahu fún kálukú wa ọlọ́mọjẹ́ kọ́kànkan bá jẹ́ mọ́ àlékún dáadáa ọlọ́run ṣe fún wa láti máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí a bẹ̀rẹ̀ lánàá tí a pè àkórí rẹ̀ ní ìkìbálòlẹ̀ àmìlì hijiri jadid fàdọ́ ìlú ṣáhàrìlá ìlú haram wà ìbárùkù ìgbàlejò tàbí gbígbàlejò ọdún ìjírá tuntun àwọn ọlá tí ń bẹ fún oṣù tọ́lọ́m tàmí sí oṣù muharram àti àwọn àjùlọ tí ń bẹ̀ ń bẹ̀ lánàá a sọ fún wa pé olúwa wa ó sọ fún wa nínú síra rẹ̀ tànù sí Al-Qur'an Al-Karim pé ọdún kan oṣù méjìlá ní bẹ̀m̀bẹ̀ méjìlá ní oṣù tó wà nínú ọdún àti pé àwọn oṣù méjìlá yìí mẹ́rin nínú wọn jẹ́ oṣù ọ̀wọ̀ tàbí àbọ̀ ọ̀wọ̀ àwọn oṣù mẹ́rin yìí mẹ́ta nínú wọn ó tó tẹ̀léra wọn àwọn ni Dhul-Qa'da hijab ati àti Muharram ẹlẹ́ẹ̀kẹrin tó wọn kò tẹ̀lé wọn òní oṣù tá sí tó wà láàrin jùmọ́dàlẹ̀ áhírọ́ àti oṣù ṣàbán lónìí a máa tẹ̀síwájú kí wá ní ojúṣe wa pẹ̀lú oṣù muharram tàwa yìí wàlámà kánà ṣaharul muharrami min al-ashhur al-hurum كانت الطاعة فيه أعظم أجرا والمعاصي فيه أشد إثما وأعظم وزرا nígbà tó jẹ́ pé oṣù táa mọ̀ sí Muharram táa wà náà yìí ọ̀kan nínú àwọn oṣù ọ̀wọ̀ ni a jẹ́ pé ìmọ̀ tẹ̀lé àṣẹ Ọlọ́run àti ìmọ̀ pa òfin rẹ̀ mọ́ ẹ̀san rẹ̀ ó tó ń tóbi yàtọ̀ sáwọn oṣù yòókù tàbáwọn oṣù míì tí kì í ṣe oṣù àbọ̀wọ̀ ẹ̀san lórí ìtẹ̀láṣẹ ọlọ́run àti ìpa òfin rẹ̀ mọ́ ìtẹ̀láṣẹ ọlọ́run ní pé ṣe àṣe ìpa òfin ọlọ́run ní pé mọ́ ṣe àṣe ẹ̀san tá a gbà lórí rẹ̀ ó tún tóbi yàtọ̀ sí àwọn oṣù míì bẹ́ẹ̀ sì ni ìyapa tọlọ́run ṣe àṣe mọ́ ṣe ó la lọ ṣe yóò tún burú lẹ́ṣẹ̀ ìyẹn pé ẹ̀san àìmọ́tẹ̀lé tọlọ́run ẹ̀san àìmọ́pa òfin ọlọ́run mọ́ yìí yóò tún lágbára jù ú ìgbà tí ẹ̀sùn tààtọ̀ ni ìjìyà ọlọ́mọ ìlẹ́tọ̀ síyà yóò lágbára ju àwọn oṣù míì tí è ṣe oṣù tí ó jẹ́ oṣù ọ̀wọ̀ lọ nítorí náà ìtẹ́nimọ̀ àyàmọ̀hù wàlàyàlíyàhù bí ti sọ̀lá wàtíláwàtìlẹ̀ wàdíkìrì wàsọ́dàkọ̀ وصلة الأرحام والإحسان إلى الخلق وسائر القربات nítorí náà kárí wípé a gbìyànjú láti súnmọ́ Ọlọ́run dáadáa nínú oṣù yìí pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí alákọ̀ọ́kọ́ àwọn nǹkan tọ́lọ́run ṣe lọ́ranyàn lé wa lórí àwọn àṣẹ ọlọ́run tó jẹ́ ti ọlọ́run yẹn dandan gbà alákọ̀ọ́kọ́ ni ìrun kíkí alákọ̀ọ́kọ́ ni ìrun kíkí lẹ́ẹ̀márùn lójúmọ́ lẹ́yìn nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala èyí tó tẹ̀lé ni ìrun kíkí kẹ́bà náà ṣe mọ́ ní òpó ẹ̀sìn Islam nínú oṣù yìí a gbọ́dọ̀ mójútó òun wa gẹ́gẹ́ bá ṣe ń mójú tó nínú àwọn oṣù yòókù ṣùgbọ́n eléyìí àtúntò ní máa nípa kí ni àwọn nǹkan tí èsì ọ̀ràn èèyàn fún wa nípa ìrùn yẹn ní mójútó olùgbò tí wà ń ẹ jẹ́ ká gbìyànjú bá ṣe wá mọ́ṣáláṣí ká tún máa ń lọ kárí pé àwọn ìrùn ọ̀ràn yẹn wá mọ́ṣáláṣí láti òkè ká gbìyànjú ẹlòmíín ní ṣé kì í ṣe ọ̀ràn èèyàn nígbà ọkùnrin láti kí ìrun mọ́ṣáláṣí pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ ọ̀ràn èèyàn ni ṣùgbọ́n nígbà míì ó lè má jọ ọ̀ràn èèyàn fún bóyá mọ́ṣáláṣí jìnnà síbi tó wà ṣùgbọ́n à ń lè tó pa kí náà ni pé màá ń lu mọ́tò lọ́bẹ̀ mo ní ọ̀kadà mọ́tọ́sáìkù màá gbé mọ́tọ́sáìkù lọ́bẹ̀ fẹ́ lọ kí ìrun ọ̀ràn èèyàn fún àpẹẹrẹ ní ìsìn mo kàn mú wá lápẹẹrẹ ni òpin èèyàn wà bàdàn ní èsì èèyàn wà ní ọjọ́ ká ní kò sí mọ́ṣáláṣí kankan bẹ̀ẹ̀bẹ̀ nìyẹn ń gbé náà pé màá dẹ̀ mo fẹ́ kí zúrì níjàmọ́ màá sì gbé mọ́tò lọ ìwòrò kì ní èsì pé aago méjìlá àbọ̀ nìyẹn gbéra torí kí ni mo fẹ́ lọ kí òun jàmọ́ tàbí ìrìn jàmọ́ yẹn ò ní jọ̀ràn yẹn lé lórí níbẹ̀ yẹn oṣù tá a wà ẹnu fẹ́ rí pé gbogbo inú mi pátá jẹmọ́ mọ́kì bí mo gbà lérò ní bóyá lọ́dọ̀ wa ní bóyá bíríkìlà ni àbágbẹ̀ lóko o kìí sọ̀rọ̀ yẹn fún ọ níbi tó wà yẹn bóyá site ló lọ mo rò kó dé wa tó yóò lọ sí site o wá wò pé iṣẹ́ tó gbà yẹn site fẹ́ ṣiṣẹ́ òòjọ́ o lè parí ẹ̀ níjọ́ méjì o lè parí ẹ̀ ní ọ̀sẹ̀ kan ó parí ẹ̀ ní ọ̀sẹ̀ kan tó bá fi gbà pé o fẹ́ máa ṣiṣẹ́ iṣẹ́ ojúmọ́ ẹ̀bá àmúríkìlà wọ́n lè gba iṣẹ́ tí wọ́n sọ yí pé yí báwọn gbà nìyẹn pé wọ́n ṣáàjì ẹ̀ àwọn ló mọ àsìkò tí ò fi ṣí wọ́n sì lè èyí wọ́n lè mọ̀ wá wá lójoojúmọ́ ó ti ní iṣẹ́ tí wọ́n ń ṣe ní ojúmọ́ oníyẹ tí wọ́n ń gbà yóò rí pé iṣẹ́ yìí wọn ò wá gbà fún wọn tó gbà ní olójoojúmọ́ wọn ti fòtí ṣáàjò tíwájú tó fẹ́ ṣiṣẹ́ ojúmọ́ ó lo ọ̀sẹ̀ kan ọjọ́ méje ń bẹ̀. ṣùgbọ́n sẹ́ǹpé tí wọ́n ti wá gba sẹ́ǹtẹ́ ṣáàjò wọ́n lè dago mẹ́fà rọ̀ lẹ́jọ́ tó lọ lé bàbá rọ̀. kódà ẹlòmíì lè lọ gba iná halogen yóò sì ṣe wà pé mi ní ṣe ní iṣẹ́ wípé mo gbàṣẹ́ ń ṣe ní kíni àbí wà gbà ní irú iṣẹ́ báyẹn ìyá lè sọ pé ìní ṣe bá mo fẹ́ kí ìrùn ọ̀ràn èèyàn zoro mo fẹ́ kí asiri màá mọ ṣe níṣẹ́ kíni níbi ìgbà mo gbàṣẹ́ ojoojúmọ́ nítorí kó lè rí ìrùn ọ̀ràn èèyàn kí torí bí tó wà yẹn kò sí kíni ń kò sí mọ́ṣẹ́ láṣìí. nítorí kí ni torí mo wà nínú oṣù mọ̀hárọ̀ fún ìmọ̀bóyó yìí wà wàhálà fàkì lórí ilé náà a lè wá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo gbà pẹ̀lú àwọn tí sọ̀rọ̀ èèyàn fún wa nínú ọ̀rọ̀ èèyàn ìran ọ̀rọ̀ èèyàn márùn tẹ́lẹ̀ èèyàn lè ṣe kíní èèyàn lè mójútó ta bá kírun tán ẹlòmíì tó bá ti sálámà ó jáde nù ṣùgbọ́n àwọn àkáàrù <clears throat> ó pọ̀ lẹ́yìn ìrun àwọn àkáàrù àtàwọn àdúà ó pọ̀ lẹ́yìn ìrun kíkí tó wà ní súnnà ẹjí ò bá mọ̀ ọlọ́run ti fi ìwé kan kẹwàá tààmọ̀ sí hisnoli muslim lásìkò sáàwà yìí wọ́n tún sí èbò ní citadel of the believers ọ̀kan wà tẹ́ ń pè ní fortification fortification yẹn ò fi muslim yẹn ìdí tí òfin fẹ́ gbajúmọ̀ ni pé kò sí transliteration lẹ̀ ahọ́n èkéwú tí wọ́n fi bí ara bí ègbó tàbí kọ kò sí yẹn bẹ̀ níbi citadel ti bá wọn yọ tẹ́ẹ̀ náà gbèrè kàbí kéwú mọ́rùkú sí wa ìyẹn arabic àti english So, I want to know la mọ̀ kéwú tààmà àwọn àkàrò citadel yẹn tàbí hesnoli muslim àwọn àgbàrù rántí ọlọ́run pọ̀ rẹpẹtẹ lẹ́yìn ìrun tààlìmù alẹ́jọ́kò ti pé ní oṣù muharram mo fẹ́ súnmọ́ lọ pẹ̀lú àwọn wọ̀nyí àwọn nawafil àwọn ní tó ṣe pé ó so mọ́ ìrun ọ̀ràn èèyàn nínú tàbí mẹ́rin ṣáájú ìrun dóòrò nẹ́fílà aráka meji lẹ́yìn zoro meji tàbí mẹ́rin ṣáájú zoro méjì ṣáájú asri méjì ṣáájú magrib méjì lẹ́yìn magrib méjì ṣáájú ìṣà méjì lẹ́yìn ìṣà gbogbo àwọn náà wá fìlì yìí lọ́pọ̀lọpọ̀ wà èèyàn èèyàn lè gbìyànjú pé inú oṣù muharram yìí máa mọ èèyàn tìláwà tó lè kùrán ọ̀pọ̀lọpọ̀ aláàmà kùránì ké láàmà ká ṣùgbọ́n a jìnà sí kùrán níbi tìláwà a sínú alẹ́rí na yẹtìlú na hú hákọ̀ tìláwà ti àwọn tí ó ń tọ kùrán títí tàbàbà wálẹ̀ Yorùbá fún kamọ̀ ké kùrán tìláwà Yorùbá tàbàbà wálẹ̀ Yorùbá tún tìláwà sí ní pé à ń tọ kùránì I'm talking pé èèyàn máa tọ́ ìyẹn tí bó ti wà ń bẹ̀rẹ̀ láti kásẹ̀ nira wọn sọ àsìkò yìí báwa náà sì láwà a lè ti fúnra wa a lè jókòó ká ronú pé tí n bá ti kí àsùbà ọ̀nà méjì ló lè wà a lè sọ pé iye báyìí ní mọ̀ọ́ká alukuran bóyá ojú ewé kan bóyá jízú láàmú fẹ́ tó bá dààmú bóyá hizbu láàmú fẹ́ tó bá dààmú pé èsù kan ní èsù méjì yẹn ni jízú kan ní nkà tàbí ojú ewé mẹ́ta mẹ́ta tàbí ojú ewé kan tàbí àyà mẹ́wàá ń kí súbí ń bá kí súbí ń fún àpẹẹrẹ màá mọ̀ ká bá ti kí ṣúgbò ìtàn màá tọ kùránì ojú ewé mẹ́ta tó bá ti di zúrò ojú ewé kan bá ti kí zúrò ìtàn mo yàn lọ́fílà tán ẹ̀yìn ásírì ojú ewé kan ẹ̀yìn mọ́gíríbì màá tún tọ mẹ́ta láàrin mọ́gíríbì sí ṣàyẹn yẹn lọ bí kankan tàbí láàrin mọ́gíríbì sí ṣàyẹn kùránì yẹn ní mọ̀ kétí tí wọ́n fi kùrọ̀ ìṣáàtì ní kò mọ́ṣáláṣí àsìkò wọ́kọ̀ọ̀pù rí máa fi wọ́kọ̀ọ̀pù yẹn lẹ̀ ní ìnílẹ̀ owó láìsí ètò bá bọ́ sí àárín mọ́gírìbì sí ṣáì tí aláwọn máa kí ìtòlè bọ́ sí àárín mọ́gírìbì sí ṣáì ní wọ́kọ̀ọ̀pù ìjẹ́wà láàrin mọ́gírìbì sí ṣáì èèyàn ò ní mo fẹ́ ṣe tẹ́lẹ̀ ṣíyà sacrifice ọkàn mo fẹ́ jẹ ọkàn mi wá ní ìwò láìpẹ́ Quran ní ìmọ̀ ké onímọ̀ tọ̀ láàrin Maghrib sí ṣáì fún àtúnhàrọ̀ tí wọ́n bá ti wá kí ṣáì tán ń tún tọ̀ Quran ojú ewé mẹ́ta ojoojúmọ́ bí n sì máa ṣe nìyẹn títí tí kí ní fi parí tí mo àárọ̀ bó fi parí a lè ṣe bẹ́ẹ̀ àfi ká tó ronú ètò lè rọ̀ wá lọ́rùn tí ò ní jà. nínú àwọn kẹta lè ṣe àbíkiri máa ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwátàyíká kárù bí ọmíyà sọ̀bá àwọn mọ̀sá láàárọ̀ àti ní àṣálẹ̀ àwọn kárù yẹn káà náà ẹni tí ò bá mọ̀ kó béèrè ìwé tí mo sọ ọlọ́run citadel of the believers yóò bá rẹ̀ àdúrà òdí iṣẹ́ ọmọ mi mùsùlùmí wọ́n kọ́ ìyájọ́ kò ìbí náà ṣe àfikàrù láàárọ̀ kí n tó jáde máa ṣe àfikàrù nírọ̀lẹ́ kí n tó jáde oṣù tí mo wáyé oṣù Muharram ni mo fẹ́ kún níbẹ̀ lọ àdúrà ṣíṣe lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀ ní àsọdàkọ ìtọrẹ àánú tó yàtọ̀ sí àzàkà tí a fún mo ní ká mójútó àwọn nǹkan ọ̀ràn èèyàn gangan gbọ́dẹ̀ pé yẹ ká ti mọ́ mójútó tẹ́lẹ̀ náà àtàwọn tó so náà ọ̀ràn èèyàn dẹ́nà gbẹ̀ ní zàkà yíyọ bá a ṣe ṣàlàyé lánàá ìwọ tó bá ti yọ zàkà lọ́dún rí ah yíyọ mo ti jẹ gbèsè zàkà yíyọ ní oṣù muharram torí pé ẹ̀san rẹ̀ tá a bá ṣe ní oṣù yóò tún ju tàwọn oṣù mìíràn lóṣù ọ̀wọ̀ ni dákun bọ̀wọ̀ fọ́lọ̀ ìní ìwà ayọ̀ ń zàkà béèrè láwọn afá tó rẹ̀ pé kò nira èyí tó rọrùn jù tí ò ní mú awuyewuye kan wá ní pé téèyàn wà káńtì ní báńkì káàṣì tó wà lọ́wọ́ ẹ̀ kó ṣàjọ kó ro gbogbo ẹ̀ pọ̀ kó wá ti ogójì pín one over forty forty mo rí pé one over forty-eight part of your money. Divide it pín sọ́nà ogójì owó yẹn mú calculator ìbá jẹ́ torí tẹ́lẹ̀ the total amount divided by four iye tó bá jẹ́ zaka ẹ̀. Sọ̀rọ̀gbọ́dúlé ilé téèyàn kọ́ fi ń gbé zaka ò sí lórí ẹ̀. Èyí tó kọ́ tó fi rent zaka ò lórí ẹ̀ owó tó ń gbà ní rent yẹn ni zaka ò. Mọ́tò tó ń gùn zaka ò lórí ẹ̀ mọ́tò tó ní tí wọ́n bọ́ fi ń ṣiṣẹ́ àbí tí wọ́n náà fi ń ṣiṣẹ́ fúnra ẹ̀ commercial vehicle ṣàkà ọ̀wọ́ owó tó ń pa lórí ẹ̀lú ìgbàkà wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orílẹ̀-èdè ìṣọ̀rọ̀ kàkàlà bẹ́ẹ̀ lọ yóò béèrè láwọn àǹfààní ó ṣàlàyé lẹ́yìn tó bá relative yìí gbókàlùkù ìpele tá wà ní ẹlòmíì jẹ gbèsè five hundred million ṣùgbọ́n five hundred million gbèsè tó wà lọ́rùn rẹ̀ wọn fọ́ ní and whenever it's convenient for, to, for you please pay tó bá ti rọ̀ ọ́ lọ́rùn ni ó san irú yẹn owó tó wà lọ́rùn rẹ̀ ò ní fà yẹn yọ wá yọ zàkà ń bẹ̀ ṣùgbọ́n ó náà sọ pé is due for end of this month o gbọ́dọ̀ san ní òpin oṣù bí irú àwọn tó ń dájọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò yọ yẹn kú òun bẹ́ẹ̀ kó tó lè ṣe kíni kó tó lè yọ zaka níbẹ̀ so kọ́lọ̀wọ́n bá lè jọ lákó ṣàánà wa àwọn tó rọ̀ mọ́ zaka yìí tó jẹ́ ìnáwó ọ̀kan náà ní sọ́dákọ̀ ẹlòmíì ń gbà tó ti gbọ́ wípé ìtọrẹ àánú sọ́dákọ̀ kì í ṣọ̀rọ̀ àyàn kì í ṣe ló imam nawawi báàbùn في kásùrọ̀tì túrùkù lè khairi báàbùn fi kásùrọ̀tì túrùkù lè khairi kásùrọ̀tì kí ni mo pè túrùkù lè ojú ọ̀nà dáadáa pọ̀ ẹlòmíà àwẹ̀ gbígbà ló ṣe kí ni ó rọ̀ ọ́ lọ́rùn náfìlà yíyan kò lọ́ lọ́rùn yóò mójútó àwẹ̀ ẹlòmíì àwẹ̀ kò lè sínú rẹ̀ síé náfìlà yíyan ni ó mú lọ́kùnkúndùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹlòmíì ti wá gbọ́ báwọn ó lè yanná fílà lórí omi èdè yorùbá ni mò ń sọ ọ́ ní ìsọgbékẹ́ nìkan wá ní àwọn tí léèyàn lè yanná fílà lórí omi bò ní kó lọ́mọ wá agbára ànábì suleiman pé ìtẹ́ nǹkan là èdè ní o torí lóde òní ẹgbẹ́ àwọn èèyàn gbédè dáadáa mọ́ ó lè yanná fílà lórí omi pé kò sẹ́ni ìwé àtó bá wà tó bá dé yóò yanná fílà. ó lè yan náfìlà lójú oorun gbòrògbòdìé yẹ pé ó mọ yan náfìlà pọ̀ àmọ́ kò ní tọrẹ yóò wá dára ẹnu dùn pé èyí tó rọ̀ ń nù owó sì ń bẹ lọ́ọ̀rẹ́ àfà táwùsá ń pè ní kúdú tó ń ó ń bẹ ní ọwọ́ rẹ̀ ṣùgbọ́n yóò ní nígbà tó ti gbọ́ ṣẹ́rù rí nù kéye tó ètò rọrùn lọ́rùn yìí lọ sí làdì ẹlòmí àwẹ̀ òní tọrẹ ó wàá ronú pé àìmọ́ tọrẹ àǹfààní kí mo rí mbẹ nínú oṣù yìí òun tọrẹ ó lè ní bó ṣe fẹ́ tọrẹ rẹ pé gbogbo ọjọ́ jímọ̀ tó bá ti lọ fún jímọ̀ òun iye báyìí lòun ó bá tọrẹ ń jímọ̀ yóò dá májẹ̀mú. nínú oṣù Muharram jímọ̀ kan ti kọjá jímọ̀ tí ń bọ̀ yìí báyìí nínú jímọ̀ tó tẹ̀lé yìí báyìí nínú ìbọ̀rẹ̀ ní mọ́ṣáláṣí ní gbogbo àárọ̀ ọjọ́ nínú Muharram èèyàn mẹ́wàá mẹ́wàá ní ìrìnà fún lọ́nà mẹ́wàá jẹ́ fi ní téèyàn bá ní bẹ́ẹ̀rù àbí ọjọ́ mẹ́ta mẹ́ta tí mo fi bá five hundred naira tó dá lórí bí kálukú bá ti ṣe kí ni kó bá ṣe ní tọrẹ àná. a nínú oṣù muharram àwọn àbá tó ń kọ́ mọ́ ń kéwù ni mo tó jẹ́ nǹkan oríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe súnmọ́ àwọn èèyàn sí ìgbà míì tẹ́yàn bá ní ọrọ̀ tọ́lọ̀ ń fún ó lè mọ́ tọrọ sí tọrẹ àánú tí ó bá mú torí pé kò súnmọ́ àwọn èèyàn kò yé ẹlòmíì gan bẹ kìí sowó níyanu ẹ̀ pàṣẹ kìí sowó gangan níyanu ẹ̀ níyanu ẹ̀ ni bó ṣe ń kọ́ ọmọ ń kéwọ́ tó bá ló fún ten thousand ní kò èyí ṣe ń tí ń yọ lẹ́nu lásìkò nìyẹn nìyẹn oúnjẹ wà nílẹ̀ ó lóko lóye nírú àwọn ọ̀dọ́ wa ní ilé lóko ló ń dín jẹun ṣùgbọ́n bẹ́ǹkì táwọn ọmọ òjòkó sí láti kọ́ kéwù yẹn ìyẹn ló wà nínú ọpọlọ ẹ̀ ẹ̀gẹ́ òsì tàbáyì ẹni tí ó tẹ̀jẹ́ hundred thousand ní ìdí òun ra àbí èló ni wọ́n ń ta ní ẹ̀jẹ̀ tí wọ́n bá lóòdù 40,000 lóòdù ọkọ̀ owó ni ẹ̀ irú ọkọ̀ owó ni agolo 40,000 tó ẹni tí ó bẹ̀jẹ̀ ọlọ́kọ̀ òdẹ̀ gba 10,000 ó bẹ̀jẹ̀ sáré ẹ̀yìn lẹ́sìn ọlọ́kọ̀ ó gba 10,000 tó fi lóòdù ẹ̀jẹ̀ àwọn tó hu ni wọ́n sì bọ́ mọ́gọ́ta òfin tó wáyé ẹni tó hu ẹni tó hu ẹ̀jẹ̀ àtàwọn tó rù sínú ọkọ̀ wọ́n gbowó tó bá débi tó ti ta wọ́n ní forty thousand tó wá ta ní forty thousand ó mú dẹ́rẹ́bà ten lókù àwọn tó tó hu ten tó owó kù ní kan àbá ilẹ̀ tó irú ẹni yẹn ọyẹ bí kọ́ ló ń pa ṣùgbọ́n èyàn ti rí bí àwọn ọmọ ilé tí òun yẹn kò sí sí àjọyọ̀ ẹbí jókòó ìyẹn lè lọ ṣe sí àfún tí ó kàn kò gùn nínú ẹ̀ ó dùn débi pé tó ń kálukú ló ní nǹkan tó ń ṣe kí ni tó ń wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtọrẹ àánú ní àsìkò yìí ṣe pàtàkì kúrọ̀kú ràn wá lọ́wọ́. Jẹ́bi nǹkan tí mo ti máa ń sọ ti pẹ́ ẹjẹ́ káwa náà gbìyànjú ẹ̀ mọ́síláṣí wa bá fi ń sọ̀rọ̀ yìí. wọ́n dá ẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ wa bí sì ní àkàrà àwọn kan wà tá a mọ̀ sí òní kò sí tó burú ká lọ bí ẹlẹ́kọ̀ọ́ yẹn ká fún ìyá rẹ̀ lówó ẹ lọ máa mu ẹ̀kọ́ oṣù ẹ̀kọ́ ilé lè mu tí torí mi lọ ra ẹ̀kọ́ mo mọ̀ọ́mọ̀ béèrè yìí ni mi lọ dá ẹ̀kọ́ mbẹ́ láàárọ̀ níjọ àárọ̀ báyìí two hundred naira mo rí pé èèyàn ò lè mú five hundred naira tó ń bẹ̀ èèyàn ìlú èèyàn ọmọdé ń ni two hundred naira tẹ́lómi ó wò pé owó yìí two hundred naira ò ní value yóò fi dá èlé ló lákàrà. fifty fifty naira làkàrà kọ̀ọ̀kan téèyàn bá jẹ mẹ́wàá yóò yù náà average person ó ń three hundred naira ó tó mẹ́fà this is five hundred naira ó yóò yàn láàárọ̀ ó lérò nínú ara ẹ pé àràárọ̀ ní fún ẹnìkan ó tún sọ fẹ́ nìyẹn wọ́n mọ̀ lọ fún wọn léwó mẹ́ torí báwọn míì wà ògógóró ni wọ́n fowó yẹn ẹ̀ lọ́mọ bùkọ́ ń bẹ̀rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ sí ìlú dáadáa gbà ní àwọn tọ́ọ̀gì àwọn ọmọ gáràjì àfáì fún wa lórí láàárọ̀ kùtùkùtù pé ó ti jẹun ní alówó ti jẹun àwọn òrówó jẹun ó fún olówó kò fi jẹun èmi ò lè fún olówó toró òfin mọ̀ gbogbo rárá òun ó jẹun òun ó yá ìta oúnjẹ fún mi ní fún ìyá olóúnjẹ yẹn lówó kí wọ́n máa lọ wípé ẹ̀bà tí yóò gbowó ń padà yóò halẹ̀ mọ́ ìyá ìyá ẹ̀bà ń ta oúnjẹ fún ìyá kìlófẹ́rà máa ń sọ ìrẹsì gíní ẹ̀ẹ́gbẹ̀rẹ̀ gàngàngà tó bá ti wá bàbá bá wà ìwọ náà mọ̀ ẹnu èèyàn gba wà sí ọ̀rẹ́ tó lò mí ò ní wá àǹfààní o ó ti jí láàárọ̀ ó ti gbà pápá lọ lẹ́rùn ẹ́sírẹ́sì ìgbà tí ń bọ̀ rírun kò lè nírò àwọn àǹfààní yẹn o lè ronú mo ti sọ nílùú yín èyí ṣèrò ọmọ èkó èyí sọ ọmọ pọtá àwọn àfáà súnà tó wà lù yín yẹn ìwọ ọmọ ẹsẹ̀ ọ̀dàn ẹ́ níbo nílùú yín pàpó mo rò bó ti yé níbo nílùú yín ẹ̀hẹ́n ọmọ ogun mákin mo kàn gbìyànjú láti wọn ṣàwọn àlàyé àwọn ìlú tó ẹ pé kì í ṣe pé ìlú ńlá lọ títí yẹn àwọn àfáà súnà lè wà ń àwọn ìyẹn ni ó bọ̀ ṣerú àwọn iṣẹ́ wọ̀nyí ní ìdí èsì owó lọ́dọ̀ tí ní àsìkò wọn ará mi I want to feed people ọdọ tí ìyẹn náà ó lè ṣe tó lọ kó ṣàánú wa these are very important things very very important kápúnyàn ló ń jẹ tó ní mọ̀ àárọ̀ sọ́dàkọ̀ lórúkọ díẹ̀ sí láti rọ́ṣímì èèyàn lè ra káàdì ó lè lo káàdì ju 5000 gbogbo ẹbí ẹ̀ ra káàdì àárọ̀ mi mo fẹ́ kí wọn líìsì wọn gbogbo fóònù nọ́mbà wọn ètò lọ gbà jókòó thirty minutes yìí mo fẹ́ dedicate ẹ̀ sí kí n pe gbogbo family. Báwo alẹ́ ìpàdé tó sálá ẹ̀ka àárọ̀ báwo ni sálàbí àmì ìlànà kan sí látọ̀rọ̀ ẹ̀ nígbà tó bẹ ẹjọ́ mélòó kan yìí ló pè wọ́n tán ìgbà tó pẹ́ bí tó fẹ́ ti àwọn ọ̀rẹ́ tẹ́tíjọ́ wà ẹ̀lẹ̀kẹ́ wọn ló wà ní Iceland ìdígbé ẹ́ òyìnbó pò ní nọ́mbà rẹ̀ international court kò jẹ́ fún muharram university sàwọn alẹ́gbọ̀n tàlẹ́ ìfẹ́ǹdẹ́ta nínú ah, ah, ah, láti 1995 graduate ara bá ẹ̀pẹ̀lẹ́ obìnrin kan kan kí ìdídùwọ̀ fi ń kí ni pé ó fẹ́ gba aládà yẹn ní wàhálà tí ọ̀pẹ́ ṣàlá ṣàlá àwọn ìyàwó àtọmọ nǹkan ní nàìjíríà làwọn ìyàwó àtọmọ mẹ́wàá wọn wà nílé wọn kó wọn dání ìbí ilé sọ pé àtijọ́ wà ní tẹ́lẹ̀ ṣùgbọ́n létà mú ní kẹ́mọ̀ lọ ní ìsúrẹ́dà àwọn ìfẹ́ ti jọ jà tẹ́lẹ̀ tó pé ìjà parí nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìlà ìyízo slabil arham àwọn alásùnmọ́ àgbùgbò wọn á pè wọn hmm? àwọn kan wà tá ìfẹ́ kí wọ́n mọ̀ pé ẹjọ́ jáde sí àmọ́ ọ̀hún ẹlòmíì wá máa àgbọ́ ìdúró àwọn èèyàn bá yóò gbà pé tọrọ owó lọ́wọ́ òkú ẹjẹ́ tó tọrọ owó ebi ń pààyàn ó mọ̀ orí ẹjọ́ lọ sí ẹjọ́ kàwé kan náà ọlọ́run kádàrá ní ìwọ́dún wá ó tọrọ tó bá tọrọ kù tó bá ní wàá sì ní kó mọ̀ bínú wàá sọ̀rọ̀ ọmọlúàbí kó mọ̀ bínú làwọn ẹlòmíì ṣé tó bá gbé tó fi dìtánì kọlẹ̀ torípé ọpọlọpọ àwọn tí ọlọrun bá bùkún irú ẹ̀ṣẹ̀ ìjókòó ní yóò lọ́lẹ̀ lábẹ́ yìí iṣẹ́ ìjọba tó ń ṣe yẹn ọ́nkù rẹ̀ kan ló kàn forúkọ ẹ̀ tí wọ́n ti fún iṣẹ́ yẹn ṣé gbogbo èèyàn ló nírú pírígílẹ́jì ẹni tí ò wá nírú pírígílẹ́jì application tó ti kọ láyé inú yàrá rẹ̀ ti kún fún application àtòrí gbogbo gbàlẹ́rì tó ń tẹ zet kò sí sí ń tẹ̀ ó ń wo àwọn application yóò tún apply sí ètò lọ sábì olè yóò tún yáwó lọ Èkó lọ Ìbàdàn lọ fi ní àwọn online interview tó pọ̀ tó ń ṣe fún òfin iṣẹ́ àmọ́ ìwọ inú yàrá ni wọ́n ti wá fún ọ ní ni wọ́n ti sọ pé kò lọ report bó ṣe ń débẹ̀ ní ah, ọmọ ti níbẹ̀ wọ́n ti ó wá sọ pé ọ̀lẹ làwọn èèyàn ọlọ́run mọ̀jẹ̀ tó ọlọ́run rí bá sì ṣe ìjẹ́ sókè àwọn tó ẹni tó pè lọ́lẹ̀ yẹn kó bọ́ sí opportunity rẹ̀ wọ́n kó padà tó ọlọ́run kú ṣàfihàn tó bá tọrọ bò àbí àwọn atẹ́wọ̀gbọ̀ rẹ̀ tó bá ní sọ̀rọ̀ rí lẹ́nu tó bá tọrọ ètò tí ò lè fún gbogbo ẹ̀ ètò bá níbẹ̀ fún oṣù muharram tọ́lọ̀n kó ṣàmọ̀ sí látọ́lá ìlànà kọlùkì sí dáadáa wàsáìrì kùrùbà àtàwọn oríṣiríṣi ìlànà ìsúnmọ́yìn nípa ti ìmọ̀ ìyapa ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ kan wà tá à ń kàbáyé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìyẹn nìyẹn ó kọ́kọ́ sáfún kí àwọn ẹ̀ṣẹ̀ yẹn gẹ́gẹ́ bí shrik olú akúbárù kàbáyé ẹ máa àwọn èèyàn máa ń ṣe mistake nítorí àìní ìmọ̀ ẹni tó ń mùsùlùmí ló pe àmọ́ ó ṣàwọ́rò ìṣọ́ọ̀bù kí mo kó sọ kó ṣe àwọ́rò ilé tó kọ́ orí nǹkan mọ́lẹ̀ bẹ̀ ẹnu ọ̀nà ilé rẹ̀ ó so nǹkan kan rọ̀ níbẹ̀ èjì ògbè ni wọ́n tẹ̀ fún ìmọ̀wé ẹ̀ nìyí ó ní kìní kan tó mọ́ pa ẹyẹ lésì ó ní kìní kan tó mọ́ pa ẹyẹ àdàbà sí ẹgbẹ́ rẹ̀ ni yíyẹ ní yẹyẹ lé nírọ̀ nírọ̀ àdàbà lọ́rùn oṣooṣù ní kò gbọ́dọ̀ mọ́ṣù ẹbọ ni àwọn ọmọ wa ń jẹun náà ó wá rí àpá kan tàbí mùsùlùmí kan ìyẹn máa ń ṣe ìdùnná lójú páálí ìdùnná ní ojú kí ló pé ojú páálí yóò àmọ́ sọ pé ní ẹ ẹ̀fà ìyàwó ní àwọn fẹ́ ẹ̀rù wọn ẹni yẹn ó dáa jù ọ ẹni yẹn jẹ ẹ̀ ṣe ti wéra wọn ìwọ́n tó bá kú tààrà tó ń wọnú náà lọ nìyẹn ní bá sọ pé ó ń pa lẹ́yìn ó ń padà bá sí nǹkan kò sì ní mẹ́yìn láyé ṣe àlẹ́ gbogbo ẹni tó bá pẹ̀lú ọlọ́run ọlọ́run ti ṣe àlùjẹ́ náà ẹni bẹ́ẹ̀ wà òun náà rẹ̀ nínú náà wà má lè gọ́ọ̀dì nínú nínú àǹsọ́ kò ní sí fún gbogbo ẹlẹ́bọ̀ lójú àti àmọ́. tó ọ̀rọ̀ ó síra tí ò kí kírun kì í kírun lẹ́ni ẹ́ eré ìgbà òun ò mú tí ẹ afáàlì tó jẹ́ pé rẹ̀ tó mú bíà tó ẹnìtì àbá kò kìí kírun sórí ẹ tó ń kírun máa lò tó mú yẹn tó ẹni tí kírun tó tí kírun iná ní kú

ẹlòmí ìmútí tó mú bàbá lọ sí yóò wà rí ẹnìkan tó kírun yóò nínú àwọn mọ́ àwọn bá mútí gbogbo tó bá jẹ́ àwọn sọ síta inú àwọn mọ́ ẹ̀rí àbá àtòrí tó ń lójì tó kírun tó ń mútí tó wá nínú ti ẹ mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀tọ́ra ẹni jẹ́ àlàyé ẹ̀sìn ṣe pàtàkì gan kò yẹ́lò ní ọ̀láìsàláì kò ṣe pé ó kò mọ̀ kò yé sòtòrí náà akíbárò ní kaba èrè nìyẹn èyí tó tóbi jù ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ní ẹ̀bọ torí kó ń gbéyàn tó ní Islam èyí tó tẹ̀lé ní nifak ànifakù ní àìsàn kọ̀ọ̀dì àkọ́kọ́ náà àgbélẹ́bọ̀ yẹn náà ní kúfúrù ti kún o ṣe kékeré lórúkọ díẹ̀ lẹ́yìn tí ń wò mí náà lẹ́nu ní ọmọ ìwòyàn bẹ́ẹ̀ ṣe ń ṣe wáàsí lónìí gbogbo tí ń sọ ìyẹn ọlọ́nkan fi ń dẹ́rù bà wá ni ìtò wà ní ẹ̀mí ẹ̀ bó ṣe ń gbọ́rọ̀ ẹ wàá rò kó serious bí kò rí bẹ́ẹ̀ jàre ṣé ẹ̀ pé mo ti sọ rí níbi pé mo ṣe wà sí nìkan pé ọtí kò dáa ká máa mú mo gbọ́ bàbá kan ọlọ́run fi ohun rẹ̀ yẹn sí etí mi báyìí pé ní èdè kàrẹ́ ló gbé ìsinmi ìyọra mú ìṣe ọrú tọ̀bá kò sí nǹkan tó ẹgbẹ̀ mú ṣe wọ́n fi máa ń tọ́ Ìbàdàn nílé mo ń ṣe wáhàn sí ní mọ́ọ̀sì yẹn mo rú ẹ lórí àyàfà ọlọ́run fún mi lẹ́bù nígbà wo ẹnu èèyàn máa rí mi pírí kódà yóò tó rétí mi títí ìpínlẹ̀ ìyọ́ rẹ̀ mú ṣe ìyọ́ rúkọ Ìbàdàn mo kàn wọ bàbá yẹn mo mọ ànágan àtijọ́ kírun ìṣáì ni sẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe wà àjíjẹ́ rẹ̀ pé ó ń gbọ́ wà sí ní ẹ̀ mo ti rí lọ́dúnmọ̀ ṣáàwà àti ẹ̀ pé ìjẹ́ṣù òdá ọdún ìwọ̀n tí ẹbọ ni jẹ́ pé mo ní mo ṣe jáde ní bímọ ẹjọ́ ẹ̀ bàbá kan wá mọ̀ náà tí wọ́n á jù mí ó wá ń sọ báwọn ìpé àmẹ́jẹ́ṣù ọdún yìí ó pé àwọn ó ṣèjẹ́ṣù ọdún ìpó ó ti lọ ó ń kájọ kí jímọ̀ ni ìgbà yẹn mo máa ń ṣe bìrì túbà tó lórí pé mo sọ́ọ̀pù àmẹ́rẹ́ àmọ̀ ìjẹ̀ṣù lọ́dún léèrè ó wá wá sí mi ìwà dá lóògbé tó fẹ́ kí n sọ̀rọ̀ mi dá lọ. ọlọ́run tó ṣe àmọ̀ wa. so èyí tó ga jù òun ni ẹ̀fọ́ kúfù èyí tó tẹ̀lé ní nípa mùnàbìkì alẹ́ ìtìkọ́ bí ọkàn ìyẹn gbéyàn fún Islam ẹlòmí ni nínú tó máa ń fà gbogbo mẹ̀já àbí ìrọ̀sù ìkórìíra náà bí mọ́ wá gbogbo ẹ̀ ṣùgbọ́n tí ó mọ̀ yóò mọ̀ wọ̀ ẹlẹ́ẹ̀kejì bá àjùmọ̀ ẹ̀já àbí ìkórìíra apá kan nù bí wá nínú gbẹ̀wò làwọn àbáà ń filẹ̀ wọ́n kàn gba muslim jẹ́ káàkiri ayé gbogbo àgbọn wọn kàn rí ṣìkìṣìkì ṣùgbọ́n bọ́nà bọ̀ ẹni ìrùgbọ̀n rí òní ìrùgbọ̀n àwọn fáǹsì bọ́nà bọ̀ ẹni kò ní sọ pé ìrùgbọ̀n rẹ̀ ọ̀dà bẹ́yìn mẹ́sì ní ìrùgbọ̀n náà òun ni ó máa gbé kiri mẹ́sì dájú Ronaldo lọ oní best player kìnnìkan olótún àgbà wọ́kọ̀ pélé gbọ́dọ̀ gbà ní kò ní kó ìrà mẹ́sì ó sì ní ọmọkùn ṣùgbọ́n yóò kó ìrà àwọn fáńsà tó rí ọgbọ̀n bí ajẹ́ ránṣẹ́ ọmọkùn ṣíkíṣíkí káàkiri ayé ni wọ́n kàn bá muslim jẹ ẹ̀wọ́ ní ọmọkùn tí ẹkẹ́ fádàmù àmọ́ kò rí mẹ́sì torí ó nífẹ̀ẹ́ mẹ́sì gbogbo tí mẹ́sì ń ṣe ní ó nífẹ̀ẹ́ yẹn là ń pè ní fáàkì ẹ̀yìntì kọ̀ọ̀tì ó kó ìrà pàtó nù sáà nítorí kókòrì rẹ̀ ìsinmi kòkòrì rẹ̀ lára mẹ́sì torí ó fẹ́ràn ẹni ló jẹ́ pé ìfẹ́ gan alùwàláwà àlùbàrà love for Allah hatred for Allah kò fẹ́ràn gan nítorí ìtọ́nà ayàtọ̀ ní Quran tó lọ́n tó sọ látàjì ní gọ́ọ̀mẹ̀ntì tí ó pinnu di láì pàtó ní rí àwọn ẹgbẹ́ ọ̀sán ẹ̀yọ́ tó tẹ́ kìí dájà mo rò kó jáde yé wa. Gbogbolon kó ṣàánú wa. Ọ̀rọ̀ ayá ń tánà bí Ibrahim sọ́nà. Ṣí àwọn ayọwọ́ yẹ ẹsẹ̀ náà rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orúgbọ́rọ̀ Muharram là ń sọ. Mo ń ṣàlàyé àwọn téèyàn lè ṣe. Àwọn eléyìí tún burú sí ìfàdù ìtìkọ̀ di àbúrẹ́lẹ́ ha. Ṣùgbọ́n fẹ́ràn lágbájá ń gbàdì lágbájá bí ọkùnrin tó wà lágbájá lágbájá tó ń kọrin gbà ń ṣe kó máa ń bojú ní àìrójú ẹ̀ hmm? kókó bìló kókó bìló kókó òun ló kọ́kọ́ gbà yẹn ṣùgbọ́n ó hèdè àwọn ẹlẹ́yà lágbájá wá rí ọkùnrin ọkùnrin ò kí ń bojú àyàfà àwọn owó ló máa ń bojú olè olè olè olè jàgùdà ló ń bojú olè ọkùnrin ló ń bojú àbáwọn oníṣẹ́ ẹbí ẹ̀lùmọ́lẹ́ ẹbọ̀tà àwọn eégún kọ́ ìbíbi ká dáyẹ̀ lọ bí ọjà nǹkan gbà ní bẹ́ẹ̀ rí wọn lánàá àwọn olè ojúkọ ojú wọn dọ́kadà dúró máṣíìnì tó gbù wọn kẹgbà sókè owó wájà owó bíbí igbó agbowó pa eégún ní jẹ́lẹ̀ ẹ̀rẹ́ àwọn eégún yẹn ní òtí sípìn kò sẹ́gùn kankan tó wà ní sípìn I from my life lájọ́dún òdìmọ̀ eégún ní 70 títí di òní 2026 ti kún fún kàlẹ́ndà tàbá lọ as far back as early 70s up to today 2026 kún fún kàlẹ́ndà ní ò tí ìlú eégún tó ti sẹ́ǹtì rí. owó pípa náà ni ọmọ gbà àwọn eégún kan ti burú gbẹgbàjẹ àwọn eégún ọlọ́rẹ́ tí wọ́n mọ̀ ìgbìyàn káàkiri ìbáyìí náà rí wọ́n ní ìjẹ́ wọ́n lé gbọ́n ti kú mo tún rí àwọn nǹkan lánàá ní ọdún jáde ìrọ̀lẹ́ ti kú ni báyìí ni mo rí tí wọ́n rà láti tó fún wọn ló àbùgbàjẹ́ pé ó lọ rẹ̀ ti hàn ní ah, ṣẹ́gun ayé ò ní ẹ̀rọ pé jáde ní gbogbo àwọn bọ́ìsì ẹ̀yìn ẹ̀kú gbọ̀n dání kó ọbẹ̀ dání kó àdá dání kó gi dání kó gùn dání kó gbẹ̀ dání kò sì sí ìjọba ẹ̀jẹ̀ fún ìlú kan gbà nǹkan jẹ lọ́wọ́ lọ aṣọdọlé ayé ní gbogbo èèyàn ló màálù àgbò ẹran, ẹran, àkómi oríṣiríṣi àwa ṣọdún ẹ fún wa ní ìkẹyìn gbà

ọlẹ́ òṣì aláwọn kojú bò fẹ́ ṣiṣẹ́ àwọn ọlẹ́ òṣì ẹ máa wẹ́ tó sọ pé ọlẹ́ òṣì yẹn mo fẹ́ ṣiṣẹ́ ẹlẹ́ àwa wá sí ibi tó ti jọ́gà bóyá private school bóyá private company ló kó tà sí èdè dígbò fẹ́ ṣiṣẹ́ náà ojú ẹ̀yẹn wà kọ́ ni wọ́n tún fẹ́ ṣiṣẹ́ ní ìsìn tó ní kó lọ sí ojú ajẹ́ pé ọlẹ́ òṣì kọ́ ni problem ẹ̀ ojú yẹn ni problem ẹ̀ ṣùgbọ́n gbà tó egun dé o tún fún egun lówó monastic lẹ́nu yẹn ní fákọ̀ ẹ̀rìtì kọ̀ọ̀dì tó gbẹ̀yàn kó ní Islam pátápátá lè ádùnàkù nítorí kí ni ìyá ọ̀gbọ̀n ọdún gba àlọ́ mẹ́jà àbí ìrọ̀sùn ó kó ìrà apá kan náà dáná bí mu wa ọlọ́run kó ṣàánú wa o hmm. ṣùgbọ́n ní fáàkì ti amẹ́lí ìdí ẹ̀ máa purọ́ máa jàǹbá àti gbogbo rẹ̀ ní ó jìnnà sí ní oṣù ọlọ́run kò ṣàmúra mo fẹ́ fi ilé ìkún ká tún máa lọ hmm? kí ni ẹ̀rí ẹ̀jẹ̀ wọ́n ní mọ̀nkánà alẹ́ ìkọ̀dọ́ ń min Ramadan falẹ̀yàkùdì ma alẹ́ ìfihàdà ṣáàrì rọ́jì yaminallah ta'ala ayyajma aláwọ̀ ajírọ̀ ìkọ̀dọ́ ìwà ajírọ̀ muwafaqati hàdà ṣáàrì mubarak ṣé ìgbìmọ̀ pẹ̀lú ìlú sàlàyé ọ̀rọ̀ ìwé ẹni tó bá jẹ àwẹ̀ nínú Ramadan tí ó fi ìsan padà lọ́nà kàbí lọ́nà mi kó san ní oṣù lẹ́ni tó ń ronú ń san àwẹ̀ yẹn padà òun tó ń gbà ní oṣù Muharram anábìwa Muhammad sallallahu bi sọ ba'da Ramadan

dáadáa kó ń san àwẹ̀ padà ń gbààwẹ̀ Ramadan àti kó ń gbà nínú oṣù Muharram tó ń torí náà nínú iṣẹ́ tó tó lágbára mọ́jú dánìm fi àdàṣáàrí fi àmúyá omi àṣùrọ̀ nínú oṣù yìí ààwẹ̀ kò sí nǹkan kan tààrí nínú ìbádà tàà ṣàdánilẹ́ẹ̀kóṣù Muharram ló wà fún àyàbí kò wá ní déètì kankan lórúkọ déètì àwẹ̀ méje àwẹ̀ mẹ́ta ara ọ̀ èyí tó bá lè gbà láwọn ọjọ́ tá a lè mọ́ gbà àwẹ̀ Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday no lórúkọ déètì ẹ̀tọ́ bá ń gbà wẹ̀ Monday Thursday tẹ́lẹ̀ wà tún gbà lẹ́ni tó nírètí ó tún gbà ládàá ju ti tẹ́lẹ̀ lọ torí kó ti wà lóṣù Muharram yorùbá bí ní abdul siyami èyí tó lóore jù tó lọ́lá jù nínú kíni nínú ààwẹ̀ òun ni ààwẹ̀ tá a nínú oṣù muharram ṣùgbọ́n ààwẹ̀ kan wà tí a ṣe ẹ̀ òun ni ààwẹ̀ which is Saturday, Monday nkọ six, Monday seven, Tuesday eight, Wednesday nine, Thursday ten. So ọjọ́ aṣúra ọjọ́ kẹwàá lọ́dún ìhòòbọ̀ torí kí wàá lọ sí Saturday awuyewuye gbèsè àlegbà wẹ̀ lóòjọ́ sátidé gbèsè àwẹ̀ ọ̀ràn yàn yóò tún ọdún awuyewuye kankan ọjọ́ àlàmísì ló ṣe kí ni. olóbọ́sí tó ń bọ̀. Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sọ fún wa wípé ẹni tí ààwẹ̀ Àṣúra ààwẹ̀ ọjọ́ kẹwàá àtẹ́sìbù alàlọ́ àyìn yóò ká bárò àsánàtà lẹ́sìn pé àwẹ̀ tẹ́ bá gbà níjọ́ yẹn yóò pa ẹ̀ṣẹ̀ ọdún kan sẹ́yìn rẹ̀ ṣe ń pé tọjú ọdún kan sẹ́yìn àtọ̀dún kan sí gẹ́lẹ̀ ìwájú ọlọ́run ó ṣàmójú kúrò àwọn wa fún ọdún kan sí sẹ́yìn tí ń bá lè gbà àrọ̀jọ àṣúra tó bọ́ sọ́jọ́ wò tọ́ọ̀sì tó ń bọ̀ àlàmí abúláìbùnú abá ọdún o ni mara o haiti na bi ya soloba ali osala yata arzwa fiye ma ya omeni fadola ala oge ere ila ha adali yau ma ashura o won ori ana bi soloba ali osala to mojito awuejo kan to fun lola lori awon aweme daya fi awuejo ashura ojo kewa oshuru. Muharram tá a wà yìí àwẹ̀ yìí gẹ́gẹ́ bí Abdullahi ibn Abbas ṣe sọ fún wa ó ní kọ́dí mọ̀nàbí yìí sallallahu alaihi wa alihi wa sallam Madina ta ànábì dé ìlú Madina láti Mẹ́kà fawajada al-yahuda yasumuna yawm Ashura ló bá bá àwọn Yahudi ọjọ́ kẹwàá oṣù táwà Muharram ni wọ́n máa ń gbààwẹ̀ ń bẹ̀ fàgọ́lá màáda wà kí lè tẹ̀ ń sí yìí قالوا هذا يوم صالح هذا يوم نجى الله فيه موسى وقومه من عدوهم ọjọ́ òní àyájọ́ ọjọ́ òní nínú èdè Yorùbá àyájọ́ ọjọ́ òní gangan ni Ọlọ́run ọba la ìjọ rẹ̀ lọ́wọ́ ta wọn sàlẹ̀ ìsàlámù fàṣọ́ ọmọ Ànábì Musa olóńgbàwẹ̀ ìjọ náà àwọn Yahudi Rasulullah sallallahu alaihi wasallam Ànábì wa ní fa'ana ahaqqu bi Musa minkum ṣe máa ń sọ pé kéèyàn lẹ́tọ̀ọ́ sí nǹkan tí Musa kò ní jù

torí náà kágbá gbìyànjú ká gba àwẹ̀ níjọ́ wẹ́ẹ̀sì kó tó di tọ́ọ̀sì kákọ́ gba wẹ́ẹ̀sì ọjọ́ kẹsàn-án gba tọ́ọ̀sì sábà kíni ìyẹn gbé torí kíni torí ọ̀rọ̀ tánàbíwa Muhammad sọ wípé bí ọlọ́run bá ṣẹ́ òun kù tó bá dẹ́ni òun sí di kíni ọdún ti bọ̀ òun ó ṣe òun ó gba àwẹ̀ ní ọjọ́ kẹsàn-án ìdí tó fi sọ bẹ́ẹ̀ ni wípé kó bá a lè fi yàtọ̀ sáwọn ìyẹ̀wò dí hmm? la'in bakitu ila kọ́bìlì kọ́bìlì la'asùmọ́nà tààtìá tí n bá sì wà láyé ọdún tí ń bọ̀ ń gba àwẹ̀ ọjọ́ kẹsàn-án láti fi yàtọ̀ sí àwọn yẹ̀wò dí tó mọ́jẹ̀ fáà yẹ̀wò dí torí pé alìmọ̀gbọ́dọ́ọ̀bẹ̀ àléyìn ni wọ́n ọlọ́run ti bínú sí wọn àgbọ́dọ̀ fi ṣe wa kọ́ọ̀tù àgbọ́dọ̀ fi àgbọ́dọ̀ kọ́ ṣe ti wọn tàbí ká fi ṣe ti wa tẹ̀lé ti wọn lànà bí ni òun ó gba ọjọ́ kẹsàn-án àmọ́ àwọn afá ṣàlàyé pé ọlọ́run wá jẹ́ kánà bí títà ẹ̀ tó fi jáde láyé ṣùgbọ́n ó ti sọ tó àwa náà máa gba ọjọ́ kẹsàn-án apá kan náà àtàwọn ni ká ní òṣèṣe ká gbàjọ́ kẹsàn-án ká lọ gbọ́jọ́ kọkànlá kásáàtì lè yàtọ̀ sí ti àwọn yẹ̀húdì Allahu ta'ala a'lam tó bẹ́ẹ̀ ní ibẹ̀ ládàá tó sì insha Allah ta'ala á ti tẹ̀síwájú lọ́la lórí àwọn ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ tó lẹ́ jágbìyànjú láti gba àwọn ìjàgbìyànjú lọ́jọ́ jẹ́ kí kúkú ṣàlàyé àwọn ọ̀rọ̀ yẹn tán kó yanjú ṣóyé so kò bá jẹ́ wá náà wà 63 minutes ní gúgú ṣàlàyé nínú ìdí tá a fi sọ wípé ẹ̀ṣẹ̀ tí èèyàn bá dánú oṣù yìí àtàwọn oṣù àbọ̀wọ̀ míì ó lágbára ju àwọn ẹ̀ṣẹ̀ kíni àwọn tí èèyàn dánú àwọn oṣù míì tí èṣe oṣù ọwọ́ lọ ó ní ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá sọ nínú àyàtà kàlámù èèyàn yìí pé iná ìdáta ṣòwò rẹ̀ ìrìnlẹ̀ ìsìn àṣàrà ṣàrà mẹ́wàá méjìlá lóṣù tí ń bẹnu ọdún níparí àyà yẹn lọ ní fàlá tazlimu fihinna anfusakum ẹ má bòrà yín sí ẹ mú ṣàbòsí fúnra yín ń ìtumọ̀ méjì ló wa tàbí ju mẹ́ta àkọ́kọ́ anfusakum ẹ̀yin wọ́gán fúnra ẹ̀yin torí pọ́lọ̀ wá ń bá ẹ yín o ó túmọ̀ sí pé ẹnìkọ̀ọ̀kan wa kó mọ̀ sí ra ẹ̀ léṣe ó túmọ̀ sí pé ẹ̀yin méjì ẹ má jọ ṣe ra yín léṣe ó túmọ̀ sí pé ẹ̀yin tẹ́ ẹ pọ̀ ẹ má ṣe ra yín léṣe ṣùgbọ́n náà ẹ má ṣàbòsí fúnra yín ẹ má gbòòrò ayé sí ibi ìwọ fúnra é ẹ má bòsí ni pé òfin ọlọ́run ò pamọ́ àṣẹ ọlọ́run ò múṣẹ́ ó mọ̀ pé tọ́lọ̀ ń gbọ́ ni ò ṣe àbòsí lòdì lọ́gbẹ̀ lábòsí ni fífún kéèyàn mọ́ fún ẹni tí ẹ̀tọ́ tọ́ sí ní ẹ̀tọ́ rẹ̀ mọ̀rúyé ìjọ ń pè ní déédé ní ìtọ́ òkun lè dè hakin hakọ̀ fífún gbogbo ẹlẹ́tọ̀ọ́ ní ẹ̀tọ́ ádámù rẹ̀ tàbí áksù rẹ̀ ìdàkejì rẹ̀ ní ìtọ́ kúlì dì ákìn gọ́ẹ̀rì ákìn ẹ́ di ákìn tó ní ẹ̀tọ́ yìí ẹ̀tọ́ tí ẹ̀ àwọn lọ fún ẹni bí nǹkan yóò tọ́ sí fún sọ̀rọ̀ ṣíríkì ẹbọ ta ló lẹ́tọ́ ọjọ́ sí àlá ó wá lọ fún òkè inna ṣírkà làbónìmọ̀n àbín àbòsí tó tóbi jù láyé òun ni ẹbọ torí pé ẹ̀tọ́ tọ́lọ́ ẹlẹ́dà ògbé fún ẹ̀dá tí ẹlẹ́dà dá lórúkọ jí ọlọ́run tó ká mọ́ sábòsí fúnra wa àwa fúnra wa náà kámọ́ṣe fẹ́lòmí kẹ́lòmí mọ́ṣe sí wa kámọ́ṣe ní àárín àwa kan kámọ́ṣe láàrin ìjọ kámọ́ṣe láàrin wọn ló jẹ́ pé nígbà tó lọ́run ti pàṣẹ pé nínú rẹ̀ yẹn gbọ́dọ̀ ṣe àyẹ́gbẹ́dẹ̀ bá lọ dẹ́sẹ̀ mẹ́ àwọn afá àfàyọ ó tún ní agbára ju àwọn bókẹ́ pé wọ́n mọ́rọ̀ àwọn afá àwọnú àwọn tábì ń lò wọ́n mú àwọn wo àwọn àfà nínú àwọn tí wọ́n jẹ́ àfà hmm? fún àpẹẹrẹ alimam kọ̀tádà kọ̀tádà tábí èyí àgbàwọn olùmọ̀ ní ó ní ìlà zulima ilẹ̀ ashhurul hurum ààbọ̀mù kọ̀tí atan wà wíjìrọ̀ nínà zulimi sí ma síwáà wà ń kánà zulimu ala kulli halin azima ẹgbọ́n sí kọ̀tádà sọ ó ní ìlà zulima rahimahullah dájúdájú àbòsí fíl aṣúrìlì hurum nínú àwọn oṣù ọ̀wọ̀ mẹ́ta tó tó tẹ̀léra àwọn tòlùkọ́dá tòlùhíjà àti muharram dáwàáyí àti tẹ́ni rọ́jà tó ń bẹ láàrin jùmádà lẹ́ àkírọ́ àti kíni àti kíni àti ṣàbán ó ní àwọn ẹ̀ṣẹ̀ àti ní ẹ̀san ẹ̀san burúkú tí ó gbà mínà ju àbùsí fi iná sí wàhá nínú àwọn oṣù tó yàtọ̀ sáwọn oṣù mẹ́rin yẹn wà ń kánà zulmọ́ bó jẹ́ pé àbùsí fún rẹ̀ tẹ́lẹ̀ gbogbo o sẹ́nìkan máa rò pé tó máa ó tóbi ṣùgbọ́n tó àwọn oṣù ọlọ́run kó ṣàánú wa àwọn kankan wá wà tó jáwọn bíbí àtàwọn èèyàn máa ń ṣe hmm, nínú ẹ̀ alẹ́dìlà afúláláhà tí ò ní ka ìdáàbì àtọ̀yìnmọ́ tí màá sùn sọ jẹ́bi káwọn èèyàn máa dáná oúnjẹ yẹn òfin bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ láyé jọ wọn máa ń ṣe káyókáyó ẹsẹ̀ ẹran ilé ata apá wọn kò pamọ́ wọn á wọn kò pamọ́ tó wá di ọjọ́ kẹwàá yìí wọn kò jáde ó fi ti ọbẹ̀ àtàwọ̀ yìí látàrí yóò máa jẹ́ yàrá àtàwọ̀ èèyàn ní àgbàjọ ni so àwọn ìlú kan wà tó sì máa ń ṣe táwọn àgbáyé tí wọ́n tọjọ́ náà wọ́n so oúnjẹ tó yàtọ̀ wọ́n jẹun hmm? olùkó ti yé ìkọ́ ọmọdé ìfà láti mọ̀ àyànà àwọn ayẹyẹ torí ẹlẹ́yìn nígbà náà wọ́n máa ń múná wọ́n máa múná ra nínú ọlọ́run tí jólé náà mẹ́wà láyé ìgbà náà ẹgbẹ́ àwọn bá wá ti ṣe àwọn ìdọ́dọ́ sẹ́yìn àlàrúbá kọ́kọ́rọ́ ẹgbọ́rí láyé ìgbà yìí àlàrúbá kọ́kọ́rọ́ ti àlàrúbá kọ́kọ́rọ́ lílé jímọ̀ kan wà tí wọ́n máa ń yan ráka 100 bẹ́ẹ̀ni mẹ́fìlà 100 ni wọ́n yàn bíbí àdẹ̀ ni kò sẹ́rì fún ọgbọ̀n wọ́n fìyàn àwọn àwọn èèyàn ti ṣe bí i bí àwọn bí mo sì gbọ́ báwọn kan èèyàn ti bí bí yàrá ń tá bí àṣòjò láti bí 2026 làwọn àti láti ara àwọn kan sì yàn nígbà bẹ́ẹ̀ àwọn kan sì yàn nígbà bí 95 àwọn kan yàn ń dàgbà tí wá sí ìgbà yẹn náà ìgbé nínú ẹ̀ náà ni nọ́fílà e ní ọdún kan kí n la ìlú àwọn kan lọ yídì e wọ́n lọ nọ́fílà e wọ́n lọ wọ́n lọ Ha ha ha. wọ́n lọ yan nọ́fílà níbi níbi àná wọ́n lọ yan nọ́fílà ní yídì ní ọjọ́ àkọ́kọ́ oṣù muharram gẹ́gbà àwọn náà ṣe máa ń ọdún rẹ̀ ọdún haram wọ́n á ṣe gidi ti ọdún tuntun àwa muslim yẹn kì í ṣe so a gbọ́dọ̀ celebrate à fún ayẹyẹ fún ìjìra ẹ̀rí tó wà ní ìtúnu àti kí ni ìléyá àbáfẹ́ mẹ́sìnjì àwọn sàábé lọ́dún àwọn èèyàn máa ń jọ fífà ẹ̀ kò wọlé ṣẹ́rí án kò bá ṣẹ̀rí àwọn ìṣòro títí ọdún aráṣọ tuntun oríṣiríṣi lọ́dún ẹ̀wọ̀n ní aṣọ jábárì wà fún mama ara ti mọ́ ara tí wà ní mọ́ ara it's not for nínú fídíà èyí tó jẹ́ ti àwọn èèyàn máa ń ṣe kò náà níjọ́ kẹwàá yẹn àwọn ṣíà pàápàá ní Iran Iraq wọ́n ní àwọn nínú Yorùbá rẹ̀ àwọn kẹ́dùn di àmọ́nì àwọn kẹ́dùn Ali Hussein tí wọ́n pa níjọ́ náà ọjọ́ kẹwàá oṣù Muharram ni wọ́n pa ní wọ́n láwọn bá ń kẹ́dùn níjọ́ náà ẹ̀wọ̀n èèyàn máa ń ṣára wọn ládàá ilé lọ sí YouTube on Facebook tẹ́kànkọ́ Ashura celebration ṣe àgbé ọ̀bà lóṣè mo wò kan ó ti pẹ́ o níbi táwọn èèyàn ya ojú ọ̀rọ̀ òye wọn dé fóònù ti dé nìkan wá ń fóònù ó ń tẹlifóònù tó ti kú àlùfẹ́ yà ń fẹ́ yà pé kiri náà ló lọ òun pé kò gbọ́ nǹkan kan kò sé sí kò sé àà wọ́n pẹ́ àti retí ẹ̀ àndóbi ẹ̀ sílígàn oríṣiríṣi márùn-ún àá ní ìṣẹ̀rẹ́ ìsìlá ẹ̀rà àwọn èèyàn tí ó ṣara wọn ládàbà ìlú orí tẹ́jẹ̀ ó gbò wọn ìyàn bá ṣẹ̀rẹ́ ìsìlámù bò kìí ṣàrẹ ẹ̀sìn wa o ẹbá ráhùn sí à ń sìn àwọn kan nàìjíríà àwọn òkúrọ wọn ni bó ṣe wà káàkiri nìyẹn àwọn aláṣẹjù máa ń wà ní gbogbo nǹkan wọn àmì àzúní náà ìbáwọn kan ṣe mọ̀ níbi ìṣàṣìjì náà ẹ̀ẹ́ta sọ fún wọn ní kí wọ́n wọn mọ́ ṣùgbọ́n kí ní ẹjọ́ ṣe ìrọ̀lù torí gbọ́rọ̀ burú wọ́n ó burú lé pé wọ́n wá ọjọ ní ọlá pa Hussein Hussein ọmọ Ali tó bí ọmọ bá ní ọmọ alì alì kìí o alì gbọ́nà àbí tọ́ọ̀lì àbú tọ́ọ̀lì ló bí alì àbúrò bàbá ànábì ṣùgbọ́n alì yẹn àbú jẹ́ta ni mo pè àbúrò bàbá ànábì alì wá ń gbé ọ̀dọ̀ alì Fatima ló wá bí Alhassan àti Alhussein àwọn méjèèjì náà Alhassan poison lòun ni wọ́n ló jẹ tó fi kú Alhussein ti ẹ̀wọ̀n pa sí Karbala sọ àwọn kan wá gbà pé nítorí gba ọjọ́ kẹwàá tí wọ́n pààyàn ló fi jẹ́ kọjọ́ yẹn pàtàkì rárá o ànábì ti sọ pàtàkì ọjọ́ yẹn wọ́n èdè ìbí ta ní Alhussein Fatima ò tí ìdílé ta ní fún ìjáde ìṣe ńgbà táwọn ti fi dé mọ̀jínà tó bá wọn fẹ́ ń gbà rẹ̀ àwọn yẹ̀wù ní tó ní alẹ́tọ̀ sí mọ́sá jù asúnmọ̀ jù yín lọ. àwa súnmọ́ ta ti ń tó ti ń gbà rẹ̀ tó sì mú tó sọ́ọ́dì ààrẹ ọmọ yẹn wọn èbí àlè ìṣe ìgbà náà o. bàbá àwẹ̀ rọmọdọ́n dé kò wá aṣọ ọmọ yẹn mọ́. gbàgbọ́ bí àlè ìṣe ànábì àtàṣì nǹkan kan mọ́ ju pé ìta lọ́jọ́ pé bàbá ìyàwó tọ́lọ́run bá fún ní kápá ó lè pa súná ọmọ rẹ̀ torí pé bàbá ìyàwó lànà bí òun ló pa súná yẹn ìgbà tó ní ah! ayé ẹ̀ ti bàjẹ́ bàbá ìyàwó ẹ̀ nínú pẹran súná ọmọ ẹ̀ kò sí tó burú tó bá ní o ọmọ ìgbà sọ́ndé lọ́wọ́ ẹ̀ fún sátidé ṣùgbọ́n àrẹ̀lá àwọn ọ̀rọ̀ ah ilé àwọn àmẹ́ ẹlú ń sùn ah, orí àtàn ló ń sùn yẹn àwọn ọ̀rọ̀ ẹ̀wọ̀n èdè ọba ẹnìkan lánàá sí ibi òkè ibi náà ni àbí ṣe ìbẹ́ nìkan ń wípé ha ah, ibi kọ́ ibi ibi kan ní lánàá and aṣàlàyé ìgbàkáyé wá ní àwọn èèyàn burú mi tó bá fún wọn lówó wó padà lọ sọ fẹ́ni ẹgbẹ́ sàárà kan nìyàn fowó yẹn ṣe tí wàhálà ni kéèké ó fẹ́ o ẹni yẹn mú dáadáa wá ń sọ ìṣòro tó wà ní sàká fún sọ́dátọ̀ pé òun yọ ní ìgbìmọ̀ sọ kí n gba ẹ̀sì kìíní mo wá fún ní option mẹ́ta ìkẹta ẹ̀mú ní ìyẹn wà ájíká ó lè padà mọ ìyẹn ó lè boomerang ìyẹn lè mọ̀ lè continue but option àkọ́kọ́ ni wípé transfer owó nígbà tó kú káàṣì lé lọ́wọ́ when you transfer ẹnìkan ní sọ pé owó yẹn ti ṣe nǹkan sí option is wá àwọn àfá olùmọ̀ tí ó já lè súnmọ̀ tọrọ yìí lọ kówó yẹ fún wọn bó jẹ́ káàṣì bó jẹ́ transfer lọ kó fún wọn wọn ó bọ̀ fún àwọn tó tọ́ tó lẹ́tọ̀ọ́ sí nǹkan yìí ẹ̀gá ní àwọn afá ìgbà ó nàmú ó ṣeé ṣe káàfà yẹn gan wà ní àwọn tó lẹ́tọ̀ọ́ sí tí mo sọ mí ìlànà tó wà rẹ létí ẹnìkan yọ zàká nígbà tó yọ zàká ó yọ zàká owó ẹ̀ jẹ́ three million ó zaka yọ zàká lórí three million ẹnì yẹn gan ní bùkátà sí zàká lọ́dọ̀ ẹlòmíì ẹ̀gbọ́rọ̀ mi kò yọ three million zàká o owó ẹ̀ pé three zaka ten pé zàká ti wọ one hundred and thirty one thousand káwọn sọ pé one hundred and forty thousand lásìkò ní ní ṣọ́ọ̀bù sọ́rí one million. Uh, four hundred thousand ṣe n pé mo sọ pé mo wọ́ kẹ̀jọ sí one million eh, no one million one hundred and fifty thousand, eh, forty thousand torí pé one million one hundred and thirty one thousand something ló jẹ́ ní May May of this year so mi ò wọ́ kẹ̀ ní month yìí o so wọn á ní ó one million one hundred and thirty something thousand káàsọ̀ pé one million one hundred and forty thousand okay ẹni ẹ wá ní two million ó wá yan zaka lórí two million that is two million divided by forty thousand lọ́dọ̀ ẹlòmí ẹni yẹn gan tún ní ìdí ìzàká inú ìsìrẹ́lì kì í ṣàkóhùn sí yọ zàká lọ́dọ̀ ẹlòmí òun gan ní ìdí ìzàká tó lò sí ní tó ń tún ní ilẹ̀ owó tó ní gbogbo owó tó ní lọ́dún fún ọ̀rọ̀ tà ṣùgbọ́n nìkan yọ zàká ó yọ 200 million ní zàká ṣẹ̀fẹ́ ọmọ wẹ́ni ìgbàpó lóṣìí lẹ́ńtó wọn ló sọ pé wà rẹ nìyí so kọ́lọ̀ kò ṣàánú so even uh, option kejì tí mo fún ní kó ṣe kí ní kókó bá àfáà ìkan bá ṣe ìkẹta ní pé ma ṣe sàrà ìwà àgbẹ̀kọ́ mírì ní owó àfírì ní owó gan náà ní tẹ́lẹ̀ tàbá fún aláìní ọlọ́run ló ń yá máa kù lọ orí bàwà yẹn ní sọ́dákọ́ òun ò mọ̀ ṣàlékún fẹ́ tí ń tọrẹ àánú ṣùgbọ́n tẹ̀ pé rì ní ìlọ́dọ̀ tí wọ́n bí nǹkan ẹgbọ làwọn ń sọ èèyàn ní kí àárín òun ṣe lọ́mọ bọ́ ìyẹn lè padà súnyàn ó dẹ̀ lè gbomi ráǹdì náà ẹ̀sẹ̀ máa ṣe nínú kó máa transfer tí ìyẹn ò bá wọ́ọ̀sì náà àfá òfin àwọn insha Allah ta'ala ó dẹ̀yẹ ká náà fi máa jẹ́ nítorí àfá àtẹ́yìn gan bá rẹ́lòmí àwọn olówó máa ń kówó fún fádẹ̀ pin fáwọn náà ṣùgbọ́n tí wọ́n bá gbọ́ kò ní wà náírà ẹgbẹ̀jọ́ náà wò ní fún wọn àwọn èèyàn ṣe kà ó ìkà gidi ní o mo ti láwọn kan mo máa brọ́dà sí àwọn olówó kan fún wọn lówó wọ́n wá pín owó yẹn káàkiri wọ́n tún wá rìkọ́dù fídíò báwọn ṣe ń fáwọn èèyàn owó lóyìn wọ́n wà ṣọ́ títà èló lòun fún yín ní àwọn èèyàn ń sunkún báyìí nígbà tí wọ́n gbowó yẹn wọ́n ń ṣàdúrà tẹnu wọ́n fẹ́ bó torí wọ́n rìkọ́dù wọ́n ti fídíò nìkan wọ́n wá sẹ́ndì èso lówó yẹn báwọn ṣe fi fi ṣe owó ẹlòmíì tó wà nù yàrá tó fi sick more than six months kò lè lọ hospital gan fún diagnosis torí pé owó wo yóò rí lọ wọ́n fún ní kọ́mọ́ 5,000 naira tó ń sunkún tó ń dúpẹ́ olóòyìn wá wò ibi tí wọ́n fẹ́ lọ ní o ẹ wo wàhálà yẹn ṣe kò fún wọn ní kọ́bọ̀ tẹ bá sọ fún yíyọ́ ni àwọn náà contribution tí wọ́n fi ṣe ọlọ́run it's very wrong they two they attend to the ẹlòmíì ṣe bẹ́ẹ̀ ṣe ẹ̀jẹ̀ I have an tó ṣe so uncle ọmọ ọmọ ń ni kó kàṣẹ tó ó yà but the point na I so the first time pé kìíní pé àwọn èèyàn gangan they are supposed to be. ní àwọn èèyàn máa ń ṣe priority fún àwọn businessman over àwọn wrong. mo sọ bí ìlànà pé ibi tí mo ní mo jú lọ lánà ẹ̀ta tí ń sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ zakai tí a gbé mo sọ ọ̀rọ̀ sáwọn àfáà ní bùkátà tòrò pé àwọn kan máa ń wò wáyé mo fi fi àwọn tíra price ń ta tíra when i showed the man pé kó wo oye tíra online ní wàtàgbò àwọn tó ń ta tíra ó lóun ò rí láyé pé tíra lè wọ́n kọjá three thousand naira. ọjọ́ tẹ kọ́kọ́ sọ ọmọ yàrá lẹ́nu. ọjọ́ tẹ kọ́kọ́ sọ ẹ̀kọ́rọ̀ five hundred thousand one. mo wá bí hàn nìkan sórí oní one point two five million tí wọ́n sọ pé tẹ́lẹ̀ one point five àwọn ta ìtìtì rẹ̀ lé oró ní five hundred k oró ní two hundred ó lóun ò rí láyé pé tíra lè wọ́n kọjá three thousand naira. tó bá rẹ̀ ṣe sọ́dá tó fà bá èèyàn lè béèrè láàbà sí àbá àwọn tíra wo lẹ ní ìdí zaka wà lọ kówó yẹn foni wọ́n bá tíra tíra kankan olóògbọ́n tó máa fi zaka ṣe bọ́ọ̀lù rẹ̀ ṣe sọ́dá kọ̀ náà ká òtítàzì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ àtẹ̀sọ pé òní mọ̀ tẹ̀ ń bú pé orí dídí àní wọn tíra tí wọ́n ní ní náì náì náhàyù náhàyìn ó dẹ̀ ti kà ń bẹ̀ àwọn oríṣiríṣi tó kà ń bẹ̀ yàtọ̀ nínú yẹn èyí olórí tí ààrẹ ni àbùsúnà fàrílà kọ̀mùsúnà fàrí ìdọ̀tàn ó dẹ̀ kà ń bẹ̀ àwọn kan tó kà ló ń sọ tẹ́yìn ń pè ní bídí àyẹn ó dẹ̀ rí tí ń kọ pé kọ́lá rọ̀sùl máa tíra tó ní nìyẹn àwọn tíra gangan kò lè rówó rà so ẹni béèrè àfa àwọn tíra wo lẹ́nu àfa ni ní oṣù wa sí ẹ̀yìn lọ́wọ́ kan online àfáàyàn wọ́n ṣàlàyé àdísọ̀ ìwárí tàwálọ́wọ́nà tí àwọn olùmọ̀bùkì ṣẹ́rí àwọn olùmọ̀bùkì ṣẹ́rí ilé tẹ́bálọ́wọ́nà tí ra kìdíkan pàtí ò bá rẹ̀ àfáà ti ní ìdí àfáà ẹ̀yìn ẹ̀jẹ̀ improve ní tó fẹ́ bí improve lórúkọ àwọn tí àtàfà yẹn dá kọ̀ yẹn and these are very costly so èyí náà fẹ́ káfà yìí máa ṣàlàyé ẹ̀sìn fún ẹ béèrè lọ́rẹ̀ pé àwọn òwe òwúlẹ̀ ní bùkátà ìfà ẹ lè lé àfà lárí yóò kọ fún ìrìnà onídi kíra méjì nínú ọ̀rọ̀ tí ẹ̀bá fẹ́ ṣàlàyé súnà lónìí o ṣẹ́rí us muslim ti ṣéèkì etiopi àti ṣẹ́rí unasai ti etiopi ṣe tó bá ní méjèèjì yẹn ọ̀pọ̀lọpọ̀ àdíjì ni ó lè ṣàlàyé and none of them kèsè èdè òní wọ̀ tẹ́rà jẹ́rà fún àwọn olówó ẹgbẹ́rẹ̀ tó wá tún di olóòrùn kí ló tún ní ó tún kọ́ yóò kọ́ yóò àlàyé tẹ́ ẹ̀gbọ́rí ẹ̀gbọ́ lẹ́nu súnmọ́ ó tún yé àwọn èèyàn sí gbọ́ ìyá ti bò ẹ̀sìn sọ́dá kọ̀ kí ló jẹ́ sọ́dọ̀ ẹ̀mọ́ láwọn kan wọ́n differentiate ó yọ zaka fún àwọn àfà owó tó wá fún àwọn tó jẹ́ àfà kéré sí ètò fún àwọn ọ̀dà not correct náà kọ̀rẹ̀ bóyá kí n ronú sáwọn abàlá bẹ̀yìn ọba níbi fóònù tó dáa fúnmù ju ọ́dá sí lọ ẹlòmí fóònù ẹwà mẹkáníkì lọ́mọ́sọ́bẹ̀ wọ́n lò lábẹ́ mọ́tò ogun ẹ̀ àwọn ọlọ́jà káwọn sílò ọjà ti wọn ni kó dẹ̀ kó lówó wọn àgbàbò tán but àfáà níbi sophisticated phone because àwọn tíra tá ń sọ yìí wà tí òru ó máa dá ṣé fóònù tí mẹ́mórì ẹ̀ tó bá dá lóde yìí fóònù máa hàǹgì ni kíra kíra volumes kíra volumes kíra tó bá dá lóde ní ẹyọ kankan fóònù ẹ̀ so ó ní bùkátà sí fóònù tí ẹ̀ ló ti fẹ́ rówó rà lọ sí irú bá lóko ẹ̀gẹ́ kan kan ẹ̀gẹ́ kan twenty thousand ní òòlù àfáà yẹn níbi ẹ̀lẹ́gbẹ́ ah, àwọn àfáà yẹn jẹ́ àwọn náà ti fẹ́ máa ṣe fóònù ńlá wọ́n fẹ́ máa ṣe ibi ló ohun ò ní ìdí ẹ̀fọ́ lówó ohun tó máa enhance kẹ́yìn náà gbẹ́sì lé nìyẹn fún so when you want to do sadaqa you can ask him if phone wo lẹ́ ń you can buy that phone tó jẹ́ pé ṣé kí ni wọ́n máa ń pe jíjì yẹn eh, fọ́ọ̀gì àwọn kìíní tó jẹ́ pé eh, ráàmù ẹ̀ ṣe 12 gig ní ẹnìkan sọ fún mi mo ní mo fẹ́ ra fóònù kan pé mo fẹ́ ra kí ìrókò ẹ̀ jẹ́ mo fẹ́ ra pé fóònù yẹn ló wù mí kí n ra báyìí because ilé yìí kí lórúkọ ilé yìí kí ní fọ́tò àti kí lórúkọ ilé pop pop pop kí ní ilé ìbáyìí kò lè ṣe àwọn iṣẹ́ kan wọ́n ní mo fẹ́ ra iPhone kan 100 kí lórúkọ fóònù yìí hot yìí kí ń jẹ́ infinite mo ní mo fẹ́ ra infinite note fifty pé ní six hundred and twenty something thousand tó fẹ́ mú ẹ dájọ́ fún ìlera ó wá nínú ó ní ká mú kìíní kan ní kí n lọ rà wọn mo lè lòó sọ yẹ mọ́ wà rẹ̀ ojú tó kù bẹ́ẹ̀ owó ti lọ́wọ́ ṣé kò bẹ́ẹ̀ rà owó bóyá tó méjì ní ìdájọ́ tó bá dẹ̀ dájọ́ ẹ̀ tó bàjẹ́ ní ìtòkùdé What I'm saying is that they need all those things. Ọba fẹ́ ṣe sọ́dá kọ́, you can do that for him to enhance your own understanding of the religion. Gbogbo ibi tó bí wá ṣe wá sí yẹn kì í lóhùn gbalada lórí wá àtúntò ṣe. Torí pé wọ́n ló jẹ́ kó rí wá àtúntò yẹn ṣe lọ́nà wo ó ti ní fóònù tó fi lè dá lórí àǹtí àti òróró rà torí pé wọ́n lọ ra tíra yẹn fún gbogbo alcohol tó ń ṣe tó ń ka tíra yẹn tó ti ń ṣe alcohol òun ṣí aládàá ẹ̀ almost the same thing lẹ́mọ̀ gbà yóò understand omi orin tẹ̀ káàkiri wà pé ora machine fún 1.7 million ni wọ́n ta lébi machine fún ní kàrẹ̀ ní mo béèrè ora fún ó wá ń gùn lọ sí wá sí nìkan yà ṣí àrùbí ládàá I'm sorry, I have to explain this to you. tó ká padà sí bíbá tí ń bọ̀ jèrè ò ní pé àwọn kan wà ní bíbí ń ṣe wọ́n rò pé ọjọ́ yẹn ní oore torí nítorí ikú hussein ara àwọn ìtú ìdí hussein tánà bí jọ pé ọjọ́ náà lóore àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó fún wa ní ọ̀rọ̀ rẹ̀ kó ṣe ẹ̀sìn ní ìrọ̀rùn ṣe wá lẹ́ni tí ó mọ̀ gbọ́ wà àti tí ó sì mọ̀ dìí mọ́ èyí tó dáa jùlọ ńbẹ̀ ọlọ́run kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú nínú oṣù Muharram láti lè gbà lára ẹgbẹ́ béèrè béèrè ẹ béèrè no no no no no no pèrè ó túbà apá kan náà àwọn afá sọ pé kì í ṣe súnmọ́ yorùbá àti ikọ̀ halkọ̀ níjọ jímọ̀ ṣáájú jímọ̀ ọ̀rọ̀ halkọ̀ ní lẹ́ni ìsàkùn jókòó ká máa yí kó báyìí tí ó ní apá kan náà àwọn afá ti sọ wípé ìkú túbà ọ̀gbà súnmọ̀ mọ̀rùgbòdì yàtọ̀ fún ìyẹn náà àtàwọn èyí torí pé èèyàn bá yẹn náà tó bá dé mọ́ṣáláṣí níjọ jímọ̀ wà yẹn náà fìlà tútútútútù bó ṣe èèyàn yẹn torí túbà yẹn dì tọ́gbìn nínú ìtìta àwọn apáti mọ́ àwọn afá àbìsọ̀ tí kò mú ní ọlọ́run ẹ̀lẹ̀ عليكم السلام ورحمة الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وصلى الله تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته